adékúnlé pààrọ̀ káàdì atm mọ́ bàbá àgbàlagbà lọ́wọ́ ló bá gbowó ńlá jáde lákàǹtì ẹ̀ àkóló àwọn ẹ̀ṣọ́ aláàbò sífù dìfẹ̀ǹsì ẹ̀ka tìpínlẹ̀ kwara làwọn adigunjalè mẹ́fà yìí yínúsà bello ẹni ọdún mọ́kànlélógójì sanni taminu ẹni ọdún márùndínlógójì sanusi lawal ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n alhaji makeri ẹni ọdún mẹ́tàlélọ́gbọ̀n lukman sanni ẹni ọdún méjìlélọ́gbọ̀n àti ọlábọ̀dé johnson ẹni ọdún mọ́kànlélógójì wà báyìí lágbègbè olóoru níjọba àbílẹ̀ mòró nípínlẹ̀ kwara ni ọwọ́ ti tẹ̀ wọ́n lọ́jọ́ wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ karùn-ún oṣù keje ọdún 2023 yìí pẹ̀lú ọkọ̀ tirẹ́là tí wọ́n fi ń kó irin ọ̀hún alukoro àjọ náà ọlásùnkànmí ayẹni sọ fáwọn oníròyìn nílùú ìlọrin lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí pé ọjọ́ karùn-ún oṣù keje ọdún 2023 lọ́wọ́ tẹ àwọn afurasí náà lásìkò tí wọ́n ń kó dúkìá ìjọba náà sá lọ lágbègbè olóoru níjọba ìbílẹ̀ mòró ó tẹ̀síwájú pé ọwọ́ tó tẹ afurasí ọ̀daràn kan babatunde adékúnlé tó máa ń fi atm lu jìbìtì ó ní ní báǹkì tí bàbá àgbàlagbà kan ti fẹ́ gbowó ló ti pààrọ̀ káàdì atm mọ́ bàbá oníbàbá lọ́wọ́ tó sì gba owó tó dín díẹ̀ ní mílíọ̀nù méjì náírà jáde látinú àkáǹtì bàbá náà adarí àjọ civil defence ní kwara ọ̀gbẹ́ni umar mohammed dúpẹ́ lọ́wọ́ ìjọba kwara àti àwọn ọba aláyé nípínlẹ̀ náà fún ìfọwọ́sowọ́pọ̀ wọn ó jẹ́jẹ́ láti tẹ̀síwájú nínú ṣíṣe iṣẹ́ takuntakun láti rí i dájú pé ààbò tó péye wà fún ẹ̀mí àti dúkìá gbogbo olùgbé nípínlẹ̀ kwara ibrahim alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́